والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحابته ومن تبعهم بالإنسان إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم السلام عليكم ورحمة الله وبركاته Adáwọ̀tẹ́kú ọlọ́run ọba ọlọ́run ọba èyí tó ṣe pẹ́ òun ló pàwọ́ láti ká máa dúpẹ́ fún òun orin tó gẹ̀ẹ́sì rẹ̀ tí ọlọ́run ọba ṣe fún èdè àti òun náà ní pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí máa ọlọ́run mẹ́jì ó ṣẹlẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa Kí ọlọ́run ọba kópa máa lórí tí wọ́n jẹ́ mùsùlùmí ọlọ́run tó ṣe wá nínú àìjẹ́ náà lọ́dún sábàbí ìsìláàmù Orílẹ̀-èdè tí a rí máa jẹ́ bẹ́ẹ̀. Òun náà ti bá ọmọ sára kan balẹ̀ ní agbègbè wa tí a wà yìí. Ọlọ́run tó ṣàlékún ìtọ̀kà balẹ̀ fún wa ní agbègbè yìí. Gbogbo àwọn àyè ọlọ́run tó bá fi ọ̀kàbà ìpínlẹ̀ orin ẹlẹ́ẹ̀kẹta òun náà rí pé ọlọ́run bá fún wa ní àlàáfíà àlàáfíà rẹ̀ ní kọ̀ọ̀kan wá fọ́nàkó bá ṣàlékún ẹ̀ àwọn tí ó ní àlàáfíà fọ́nàkó bá fún ọ ní àlàáfíà gbogbo àwọn ètò pàtàkì rẹ̀ yá ọlọ́run kò ṣe ní ìfíà fi ọ̀nà ọlọ́run Àlùkò orin ọlọ́run tó máa ṣe fún ẹ̀sùn ọ̀kan àwọn Àbẹ́lọ́wọ́ tí máa sọ ti fi àsìkò yìí. Ọlọ́run kó sọ́jú ọrùn fún ibi tí máa máa sọ fún ọ. Ẹ̀yí náà tí ẹ máa gbọ́ ọlọ́run kò fi ní àgbòyìn ọ̀rọ̀ náà. Ọ̀tẹ́ náà ti ń gbogbo ẹ̀sán tí ń bẹ́ ń bẹ̀rẹ̀ ọlọ́dún tó tó owó tí wọ́n ni wa èyí tí a ṣe ní àná ó wáyé nínú tí wọ́n fi kúkú Quran eleven aya thirty ìfún ọ̀rọ̀ pé nípa bí àgbàjìnà ohun ó ti ń yọ nínú àwọn nǹkan tó jẹ́ pé àwọn ìpè yìí wọ́n fẹ́ gbélé lọ́rùn ọwọ́ ayọkú lẹ́gbẹ̀ rárá ilé ọmọ pa ilé ìgbìyànjú ọmọ pa ilé. ó lè mú ní òbí máa sọ fún yín ní òbí máa sọ fún yín wípé ìdí kọjá ìlú náà. Ọ̀rọ̀ sẹ́mà àti ilẹ̀ ẹgbẹ́ sọ́lọ́wọ́ pàfẹ́kùn ní kọ̀ọ̀tún rẹ̀ tí wọ́n ní ọ̀sán fi lọ́wọ́. Ẹni kankan ní ìsì ìfẹ́ wá bá ní oṣù mo fẹ́ sọ yìí lọ́wọ́, mo fẹ́ sọ yìí lọ́lá, mo fẹ́ máa ṣe gbogbo àwọn dúkìá sí ilẹ̀ níbi ìrẹ̀lẹ̀ mo fẹ́ máa darí ẹ̀sán náà ní. Bẹ́ẹ̀ ni òtún mọ̀ nípa pọ̀rọ̀ ìmọ̀ntọ́rọ̀ bá bẹ́ ti fẹ́ nìkan tí wọ́n mú ní ọ̀rọ̀ ní ọ̀nà ń pa rẹ̀ ara. Lẹ́yìn wá gbà náà bí o sọ fún yín, bí o sì rí máa sọ fún yín, wípé èyí fẹ́ màláríkà tí wọ́n máa ń tàpọ̀ mọ́ra rẹ̀. Èmi ò sì tún ní sọ fún àwọn tó ṣe wípé ojú ní lẹ́pẹ̀rẹ̀ wọn ẹ̀yìn lẹ́pẹ̀rẹ̀ wọn ṣùgbọ́n ojú lẹ́bí wò wọ́n tẹ̀sí lẹ́pẹ̀rẹ̀ wọn àwọn tí wọ́n dáwọn tó nígbàgbọ́ ló ń parí ló pẹ̀lú ẹ̀ lẹ́bẹ̀ẹ́ wọn máa sọ bá yẹn pé láì nílò kí ya ọmọ lọ káyọ̀ lọ́pọ̀lọ́ ọmọ fún wọn ní ìgbàgbọ́ pé ìgbàgbọ́ bẹ́ẹ̀ ni ọlọ́run ọba lọba tó mọ̀ pé ìtúndẹ́nu ẹ̀dùn wọn nígbàgbọ́ wà lẹ́yìn òṣìṣẹ́ ọlọ́run náà

ìwọ̀n ní à o ti bá wa jiyàn ó dẹ̀bí pé jiyàn tó lágbára olùtò jiyàn náà lọ́pọ̀lọpọ̀ torí ẹ̀ pàtí náà bí wọ́n fẹ́ nínú àrùn ìjọ ọba bẹ́ẹ̀ promise wa àti ìjọba bí promise wa bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀yà mìíràn bá wa lọ́ba jẹ́ olódodo. Tòlú ọjọ́ máa pẹ́ kọ́ ìjọba ya sí. Yà sí kún bíbí lọ. Ọlọ́run ni ó mú wá báyìí. Èyí kọ́ ni màá mú wá báyìí. Ìtí ọba ṣẹlẹ̀ sí mú ọlọ́run máa báyìí. Tó bá dẹ̀ mú ìṣẹ́ ẹ̀yìn ò lè jọ́ ìmọ̀ òjìjì Sọ gbogbo wá àti bí mo ṣe fún yín ní òṣèlú láǹfààní. Gbogbo wá sí ni òun èdè ní láǹfààní. Tébì bá gbèrò pé kí wọ́n ṣe wá sí fún yín. Tọ́lọ́ wọn bá lè gbèrò pé kọ́ máa fi yín mọ́rùn wá sí ní òṣìṣẹ́ wá sí ìta. Tòótọ́ ọlọ́run bá ló ní dídá ní orin ọgbọ̀n omi. Wọ́n ilé ní ìṣòyàwó. Ọ̀dọ́ ọlọ́run náà lẹ́ sí i. Ilé ìjọba lè fi ìlé ní àná. So wọ́n ka áyà fún wa kẹ̀sí ní ìṣòro abẹ́ wọn ti áyà tàbí أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم يقولون افتراه قل إن افتريته فعلي إجرامي وأنا بريء مما تجرمون قم تكون من سورة هود قرآن في يوم آية 35 ọlọ́run am yaquluna iftara Wọ́n ni a mú àtàrí ẹ̀fún afẹ́gbọ́ sí ọ̀rọ̀ méjì nǹkan sí àmàmà. A rẹ̀ sàrà ikú wa pé a mú yìí, a ń gbábi ní pìtàrà òun lọ́mọ́ra wọlé ní ẹ̀rẹ̀. أيقولون افترى الله خالق ملكنا في الآية àwọn ọ̀nà sọ wípé àwọn òfà nínú àwọn èèyàn lóòmù àwọn ni wọ́n sọ fún lóòmù pé gbogbo tó ń sọ fún wa bọ̀ látẹ̀yìnwá wọ́n mọ́rọ̀ jù Ọlọ́dọ̀ á ní pé àyàmúlú náà ṣé gbogbo àwọn tí wọ́n ṣe kèfè rí nínú àwọn èèyàn ló à ṣé wọ́n sọ wípé Ṣé wọ́n sọ wípé

láàrin ìtàn lóhùn òun láàrin ọlọ́run ọba ti mú wá torí wípé àmẹ́ta sọ́lọ́mù òun ló ń sọ ìtàn lóhùn àmẹ́bìnrin ń sọ ìtàn lóhùn ní sọ fún àwọn èèyàn tàbí lọ́sọ̀kan lóhùn báwọn èèyàn lọ́jọ́ àwọn Wọ́n á dọ́gbọ́n pé ìsànú wùdí Torí ní ó jìnà sí wọn pọ̀, ó jìnà náà. Tọ̀wọ́ ọ̀gbọ́n ìsànú ògbọ́n rárá. Wọn ò rí àwọn ìyàkẹ́kọ̀ọ́ ní ti wá rí tí ṣàlàyé wọn. Àwọn súnmọ́ ìgbà ayé wọn, ọ̀rọ̀ nípa wọn. Ìgbà ó jìnà tó àwọn àdúgbò ọlọ́run ọba lọ́gbẹ́ táìmù wọ́n jìnà wọ́n ò ṣe kí ni ó wọ́n máa nǹkan wọn dáadáa torí ẹ̀rọ òun náà ló fi jẹ́ rí ọlọ́run ni amúlẹ̀ gúúrú òun àdúgbò àwọn ṣé wọ́n ń sọ bá nàbí ìsìn tí ó ń sọ yìí ọ̀rọ̀ tí ń sọ nípa lórí ọlọ́bẹ́ àrẹ́bí ó ìṣàrọ̀ ọ̀pọ̀ ó lọ fẹ́bíkìtì ó kà lọ ọkùnjọ ni ṣàwọn méjèèjì làwọn afáwà sọ̀rọ̀ àwọn afáwà kan dúró lórí ilé láéláé kọ́dà àwọn afáwà kan dúró bá ní ọ̀rọ̀ ní òkú ni sọ wípé ọ̀gá àbọ̀rí ìṣẹ̀lẹ̀ abá ní ìgbésẹ̀ àwọn àpáàmù. Ayé tí wọ́n aṣọ ìṣẹ̀lẹ̀ rẹ̀ wípé ẹ máa jọ pé ọ̀pẹ́ àwọn àlejò lórí wípé sọ̀rọ̀ ètò wa bí ọ yòókù. Wípé ẹ máa jọ pé ọ̀rọ̀ ọlọ́wù ni ọlọ́wọ́ máa ń sọ bí ìdí pé ó ti dìyà ṣe ojú ọ̀nà àbáwọn ìṣẹ̀lẹ̀. Táà

àríbí ìtàbí ìgbé káàkiri wọn sọ wípé ẹgbà gbà ìgbé ọ̀rọ̀ yìí ìgbé gbàgbà rámà kan tuntun àti ilẹ̀ ìlọ́mù oníkàwọn gba aláfọ̀nà ọgbẹ́ ẹ̀kọ́sọ́gbẹ́ ọ̀rọ̀ mú ìrìn àjọ mi pé ọ̀rọ̀ àjẹ́bí wọn àti ilẹ̀ ìgbé ojú ọ̀kan láti sọ wípé jẹ́ ní ọ̀rọ̀ ọ̀nà àbí ní ìjọba ó ṣe ṣe kọ́ńtẹ́lẹ̀ òṣèlú nílò ìjọba. ọ̀rọ̀ ní méjì ọ̀rọ̀ nípa mi àmúyàgbó olúkúrò ní àwùjọ wa ṣé wọ́n ń sọ wípé ìfìsára pẹ̀lú ohun gbogbo pé òun tó ti ṣe ọlọ́run tó mú jọ ni àbí àjẹ́jọ́ra sáàmù ohun ìkànnú ohun ìkànnú. Òrìnrìn ní fútàrà ètò fàálà ìyá ìjẹrọ ni. Ọ̀rọ̀ ni kó ìlẹ́gbọ́n dára ètò sọ fún wa. Pé ìlẹ́gbọ́n dára ètò ọjọ́ wọ́n gbà àwọn ẹwà akẹ́kẹ́ pé ìṣòro ni àwọn kò fà ní wa wọ́n pè àwọn ìbéèrè túbú à wọ́n bẹ̀rẹ̀ pé ìṣòro ni eléyìí wọn mú ẹ̀ náà àwọn akẹ́kẹ́ àwọn ọmọ fún wa ní èsì tí ó máa jẹ́ áńsà tó ń gbẹ́gbẹ́ ó máa kárí ó máa jẹ́ máa jẹ́ ìṣẹ́ fún wa wípé àdúgbò kí ẹ̀ bá wọn lọ́wọ́ láàyè kébí ó jìyà wọ́n á àfẹ́fẹ́ ẹ bá fún wọn lọ́wọ́ náà ló jìyà wọ́n lè jìyà tó jìyà kàdébà tí ó bá jẹ́ ẹ̀ yóò máa jẹ̀yà ni kò ní bá jẹ́ tó wà lọ fún ara ń sáré. tó tó ẹ̀ṣẹ̀ ni pé mo ń yọ ẹ̀ṣẹ̀ ẹgbẹ́ tí mi ò pé mo ń yọ ṣe bóyì lọ orí pẹ́jọ́ orí mi àláyẹ ọmọ lọ rí pé orí mi lọ́wọ́ ẹjọ́ mi bẹ́ẹ̀ ìyẹn tó máa pé kò ní kọjá mi láyà kan láàrin ìlànà bẹ́ẹ̀ àláyẹ lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé àlàfún wọn wá ní pé ìwádìí kò jù Gbẹ̀gbẹ̀ ni jẹ́ ọlọ́run ọba ó sì yàgbẹ̀ ìjọba ti bí ní oó. Jọba fún wọn náà. Tó bẹ̀rẹ̀ èdè ní àlẹ́yìn wájú mú wọn mẹ́rin pé. Sọ̀rọ̀ àpárí ní pé èmi náà ni ó wà ní orí rẹ̀. Bẹ́ẹ̀ rẹ̀ ni wọ́n ti síwájú. Torí pé kọ́lọ́ọ̀nù ni wọ́n ti síwájú tó àlàyé ìjẹ̀ ọ̀run. Orí ìlú nìkan, ọlọ́run nínú ohun ìyàwó wọn. Orí kọ́lọ́ọ̀nù. Ìyàwó kọjá ní lọ́jọ́ ní abẹ́ẹ̀kọ́ ni ìjọba pẹ̀lú ìlà ìyá ní orílẹ̀ ní òkùnrin lọ́jọ́ ní èyí náà máa jẹ́yà ní àlàáfẹ́ bí i ṣe jẹ́ máa fún wá kí ni o máa jẹ́yà ní ẹgbẹ́ ẹ̀kú ẹ̀fẹ́ ìgbẹ́ náà wọ́n dé tó o ti dábẹ́ ìjọba máa jẹ́ ní máa jẹ́yà ní kí bá fún ọ kí lè àwọn àjọ ìgbé kòkòrò fún Tẹ́mi fi fún ẹni tí a mọ̀. Ẹ ní ya ya ìdáhùn ojúmù ètò ìdáhùn máa jẹ́ àjẹwà ọ̀hún. sọ àwọn ẹ̀sẹ̀ yẹn ní kí ló wọ́n jẹ́ orí ìdìrọ̀ wa. sọ ọ ní wà á yàrá rí ọ̀hún mi náà tún jẹ́ Olúwa ágbàgbà ní ohun ẹgbẹ́ mi fi hàn ẹ̀sùn kèmí náà àwọn ni mo yọ ọwọ́ mo yọ jẹ inú jẹ́bù yìí ọ̀kan ní bàrí ìlú tó bọ̀kan ní ní máa tó jẹ́ ní mọ́ọ̀lù. Ìjọba ni náà wá pọ̀ ní ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní. Yóò náà wọ́n kọ́ ní ìṣẹ̀lẹ̀ ọjọ́ ọ̀kan ní. Ẹ̀jẹ̀ lọ́dá sí ìlọ́dọ̀ ọlọ́wọ́ bá yín. Tọ́kẹ̀ mi náà, bàbá ẹ̀ẹ́dà yẹ́ mi jẹ. Ẹ̀ẹ́dà yẹ́ ọ̀lẹ́ tèmi náà. Èmi náà dáyà mi jẹ. Tọ́lọ̀ tọ́lá tàrà bẹ́ẹ̀ lọ́wọ́ sára ìfún wa. Nípa wípé wàlà àtẹ́jẹ́ wàlà àtẹ́jẹ́ tó ń fi hàn. Tọ́lá ẹ̀mí kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò lè bẹ́ẹ̀ ní kejì Kàrùkú wọn jẹ́ yàrá sí ni ó. Torí ẹ̀, tí àbábẹ̀rẹ̀ gbájúmọ́ sí ẹ̀ṣẹ̀ rẹ̀ tó èèyàn ní ní pọ́blẹ́mù kankan nípa wípé èèyàn sàn pé à ah, ẹlẹ́gbẹ̀ẹ́ kẹsẹ̀ ọ̀sẹ̀kẹ́ bá mi jẹ ẹja ẹ̀sẹ̀ yìí yóò fi jìnà kẹsẹ̀ yìí tó ìdẹ́rù bá náà lọ jẹ́ bó ti wà yẹn gbọ́dọ̀ gbọ́dọ̀ pé ìdẹ́rù bá ní fún àwọn tó ń já wọn kìkì yìí láti lè mọ̀ ìjọ ojú ọ̀nà mi àwọn ẹgbẹ́ ọlọ́wọ́ náà lè fi bá èmi lè ní pàdé mi kí ọ̀wọ́ ara wọn fún ọmọ ọlọ́wọ́ sí ọ̀gbẹ́ láti máa bẹ́ẹ̀ àmì jẹ́ kẹ́lì kò ní tó bá mi jẹ́ ẹ̀yìn náà wá ní tẹ́lẹ̀ mọ́ tó jẹ́ ìṣe òjà ìrọ́lẹ̀ ìta tẹ́lẹ̀ mọ́ bẹ́ẹ̀ náà lẹ́gbàá yà ní jẹ tó ti bá wọn nílẹ̀ ó pa sí mẹ́sì fún wọn lábàá gbọ́dọ̀ bá wọn tó wọ́n lórí sí ní òdodo ó lé àwọn ìjìnlẹ̀ fún òní ti dín ní ìrọ́ tí wọ́n ń gbà pé ìjìnlẹ̀ fún òní ti dín ní ìrọ́ ni wọn àwọn náà ti nà fẹ́ àwọn ojú ya ìrọ́ tí wọ́n fà yẹn. sọ̀rọ̀ lásán wọn pé áṣà fún wọn yẹn ìbẹ́ kàǹtà ó ti òkè àbáyé bá fi nínú ààrẹ yìí sọ àríbẹ̀ wípé ìfẹ́sí àwọn tẹ̀sẹ̀ yìí òun náà ní pé nígbàgbọ́lẹ̀ ìṣẹ̀rọ ní ìlànà sọ̀rọ̀ wọ́n máa ń ṣàfihàn ó fabricate ó fabrication kan wọ́n máa ń ṣàfihàn táwọn ará àlàyé ọ̀rọ̀ àwọn ti fẹ́ wọ́n fabricate kan àwọn ọmọ wọn sọ àwọn ní wọ́n wúrọ́ ní wọ́n wúrọ́ ní wọ́n wúrọ́ àwọn àmẹ́jọ́ náà wọ́n fi lékèlé wọn wọ́n fi wọn. Náà, lẹ́gbà gbàrá, ayé àjọ tó ti di àmúlẹ̀ búrú lóṣúlé àmìlẹ́gbẹ̀ ti wọn. Àwọn òjíjẹ́ wọ́n jìnà sí wọn wọ́n wọ́n rẹ̀. Ẹ̀nà bàbá bẹ́ gbégbé àwọn ẹni oṣù àwọn ẹgbẹ́ ìfúrúkà àjẹ́ wọn. Ṣé ìgbàgbọ́ ìjìnà rẹ̀ èèyàn dáadáa? gbogbo àwọn èèyàn ó ti wà ní kékeré ní ọ̀rọ̀ ẹ̀sìn tó ní àná ọ̀rọ̀ àwọn tó ti dìde. Gbogbo tí wà ní lánàá náà kọ́lọ́ tó gbé dìde, àà èló ti dé síwájú yẹn, àwọn ti dé bí àà wọ́n ti rí lúkú yẹn, àwọn kẹ̀kọ́ ẹgbẹ́ lọ pé kí ni ìrọ̀rùn ìjọba ló jẹ ní mímọ́. Bẹ́ẹ̀ni ọ̀rẹ́ láwọn jọ àtúntò bá jẹ́ èèyàn yẹn lẹ́gbẹ́ èèyàn ló ń ó jọ ń wà sí lọ́wọ́ padà sí èèyàn gidi ọwọ́ ti wá sí láwọn èèyàn dára. Ìyá lọ́dún dáná ọpọ̀tẹ̀lá ọpọ̀tẹ̀lá ọpọ̀tẹ̀lá bá àwọn àwọn ti wáyé tó àwọn ẹgbẹ̀rẹ̀ àbáwọn àwọn ti bá padà tó bí a fẹ́ ìtàmà lórí ọ̀nà náà kò dáná ọgbọ́ dáwọn gbẹ̀gbẹ̀ dáwọn gba ogun fún náà lọ́wọ́ adìgbẹ́gbẹ̀rẹ̀ àwọn àṣíkà lọ́sọ́ lọ́nà tó ní wọ́n gbẹ̀rẹ̀ àtúrí bẹ̀rẹ̀ wípé ọmọ wọn mọ́ lọ́wọ́ ọba nípa ìgbìyànjẹ́ ní tó lágbára orílẹ̀ nípa ní ìwòrán wọn. Ìrànìtorí máa rà iná mi pé kálukú yóò bẹ̀rẹ̀ gbogbo ẹnì kọ̀ọ̀kan olóbẹ̀tẹ̀ rẹ̀, gbogbo ẹnì kọ̀ọ̀kan yóò di ẹ̀tẹ̀ rẹ̀. Níwọ̀n bàrà àbájá ṣe níbẹ̀ náà tún ní pé àwọn tó jẹ́ wà níbi ọlọ́run wọn mọ̀ ń yọ ọwọ́ yọ̀tẹ̀. Wọ́n ní gbogbo ẹ̀ṣẹ̀ táwọn kèlè ní bá ń jẹ́ ìjọba ní lọ́wọ́ bẹ́ẹ̀ ìjọba yìí lọ́wọ́ mẹ́rọ ṣùgbọ́n àbá dáhùn yẹn kan lọ́ba ti mú wa gan sọ lórí nínú àwùjọ kan nínú ayé bẹ́ẹ̀ wọ́n mú kí ni wọ́n jẹ́ gbogbo ẹ̀mí láti ọmọ ìjọba mi pé á àwọn ìbá mi kú ẹni ọmọ lọ́wọ́ sí bí inú òkòwò rẹ̀ tó ń lè tọ́ jẹ́ àbúrú sọ ìjọba ti dáhùn àti ìjọba wa wọ́n ti. Náà, láti ọ̀sẹ̀ yìí وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون Ìlànà Àìyàwó láìyò nínà ní ọ̀pàá oníkà ìlà máa ń ọdẹ àmà. Ọmọ ìṣẹ́lẹ̀ àìyàwó bá ní ìgbà wípé ìjẹ́bọ́ wọ́n ní yẹn láyé inú ohun mi ọ̀rọ̀ ní láyé láì kò lè nígbà tó mọ́. Ìjọba ìlú mi. Ọ̀nà nígbà tó mọ́ àwọn èèyàn rẹ̀. ìjàgbá ìyẹ́rẹ́lá àtàrà fi sọ. Ní ẹ̀rì tó súnmá nínú ìwáyà tí wọ́n mú wá tó súnmá ìyàfẹ́ òtútù. Àwọn ìgbéwà máa ń wọ̀. Sọ́rọ̀ wọn náà, àyọ̀kú ìgbàgbọ́. لا يؤمن قومك إلا من قد آمن Àwọn ìlúkú tó wọ́n ní ọlá láìsí àwọn olùgbàgbọ́. Ìgbọ́nà ọmọ àbáyé náà wọ́n lápọ̀ ìlú àpọ́ta, ọlọ́pù ìlú fún wa. Wà á kọ́ àlè yìí àrá àbáhùn àlẹ́ ìlà ìrọ́pù. Ọlọ́run ti sọ fún ẹni wọn lọ́sì ìyá rẹ̀ lọ́sì ìyá wọn ìyá wọn ṣe bá padà wọn. Ọlọ́run ìgbà rẹ̀ ìrẹ̀ wọn. Ọlọ́run ìgbà rẹ̀ ìrẹ̀ wọn. Ọlọ́run ìgbà padà wọn. Ọlọ́run àwọn abẹ́ ọlọ́run aṣọ bẹ́ẹ̀ fún un. Ọlọ́run àti àwọn àbẹ́bí ọlọ́run inú ètò ọlọ́run àti wọn fún wa. Ẹnu bí ẹni tí kì í yẹ, ẹ̀fọ́ mẹ́rin ẹ̀fọ́ sọ pé olùsí ohun. Ọlọ́wọ́n ló rí ní wọn látàbẹ̀ta ìfìdè mẹ́ta lóyà fún àlú. Bìmọ́ta ló yẹ fàálù. Gbogbo tí wọ́n ti ń kéré náà àti wọ́n tún yẹ́ ṣe ọmọ ìrìn. Ọlọ́rọ̀ ẹ̀mọ̀ bàbá ń jẹ́ wọ́n ẹ̀rọ ọmọ ẹ̀rọ ní tí wọ́n wà á tí wọ́n ọ̀tún tó ní ilé ìṣẹ́. Inú àwọn ìlọ́gbé tí ní ìgbà ọdún ìlú lẹ́yìn láàrùn wọn mò ń pè wọ́n lóògùn. Dáwà àjẹ́rọ́ lọ mò ń pè wọ́n lóògùn mò ń pè wọ́n. Wà lábẹ́ ẹ̀mí tí mo rà ní ìlà àfi ọ̀rọ̀. Mo ní kí ọ̀rọ̀ tó yẹ kí ọ. Wọ́n bá mi. Ìtọ́ ọ̀rọ̀ ọmọ ọmọ ọmọ Àwọn ọ̀rọ̀ ti parí ẹ̀mọ̀ ẹ̀, àwọn náà bá ní ìwàjẹ́ fún àwọn ìwà múrú Gbogbo tí ó ti ìsìnà fẹ́ ọlọ́wà ní ìlà ọ̀rọ̀. kò ti parí ẹ̀sẹ̀ ilé ìlú wọn fẹ́ pa Ìgbà náà gẹ̀lẹ̀gẹ̀lẹ̀ ní ẹ̀ ọ́ wà á Tòkìyánú rẹ̀ Gbogbo àwọn ìgbẹ̀ta tuntun rí ní ìgbẹ̀ lẹ́yìn ìgbẹ̀ ọ̀pọ̀ àtúnmọ̀ rẹ̀ tún wá ṣe kọjá àlà. Wọ́n máa ṣe kọjá àlà. Olúwa, ìjẹ́gbẹ̀lú àgbà ń ṣe pẹ̀lú wọn. رب لا تذر على الأرض من الكافرين ديارا Gbogbo ara máa bá ẹgbẹ̀rẹ̀ yọ. Ẹgbẹ̀rẹ̀. Lọ́pọ̀ ìwọ́n ọ̀pọ̀ ìwọ́n ọ̀pọ̀ ìwọ́n ọ̀pọ̀ Sọ ibi tí wà ibi tó wà náà wọ́n tó gbogbo. Bàbá àwọn akẹ́lẹ̀ fún ní oṣù fún ilé ọkọ̀ láìka abẹ́rẹ̀ sí ilé ọkọ̀ ojú omi. Ó tún sọ ojú omi tó. Ẹ̀sùn ti bẹ́ẹ̀ náà àwọn ẹlẹ́gbẹ́ ni wọ́n ń fi ní rákẹ́. Ọ̀rọ̀ ìjọba àwọn ilé ìwé ẹgbẹ́ ni ọ̀gá ọkàn wa ó ṣe gbogbo wọn Ó ní ìwọ́n ìdájọ́ ayé. Ìrìnkàdá ìhòòhùn yóò gbé lóòrùn rẹ̀ wọ́n máa sọ wọ́n nù ní. Wàlá yálì dùn ìlà fàájìrá kàfàrọ̀. Ẹni àwọn ti parí gbogbo nìgbọ́ tó bá fi máa kí lóògùn. Ọ̀rọ̀ ọdún ọdún parí gbogbo nìgbọ́.

ní lágbára jùlọ orí kọ́ wà pé nínú ọ̀sẹ̀ tó ń ṣe tó fún àfikún náírà jùlọ olóṣù wa tó bàjẹ́ ṣùgbọ́n ó ní wọ́n ń tẹ̀lé ara ámà ni súnmọ́ ọ̀rọ̀ mi pẹ̀lú àwọn àti àpárí pẹ̀lú àwọn àti mẹ́ta ọmọ bẹ́ẹ̀ sọ ọ̀gá yẹn ní ìgbà náà ni abúlé ló fi ní o yóò wá pọ́ sí ìgbà wọn ti kà sí. Ìkó ìbá àwọn ọmọ mi pa mi fún yẹn yẹn. Tókìlá kàǹfà ní bí wọn áyà yìí nínú ẹ̀ náà jẹ́ àrígbẹ́ nínú ọlọ́pàá ló ní ìtumọ̀ òye dáadáa tó béèrè lọ́wọ́ ọlọ́run pé a ah, àti pé ní wọ́n ti láyà bá ìyàwó tó kọ́ ránṣẹ́ sáwọn orí o èyí ni ò lè gbà lè gbà ó lè wọ́n yẹ kó wọ́n ti dáwà rẹ̀ àgbẹ̀ àwọn àwọn akẹ́lẹ́ ọmọ wà lórí ayé àwọn akẹ́lẹ́ mọ́ta àwọn ọmọ ìjọba tó parí ẹ̀rọ lórí ilé òṣèlú bí nínú ìgbà wọn. Ọ̀rẹ́ wa gbà náà lójú ọ̀nà dáwà yìí ọ̀rọ̀ ọba wọn fún àwọn ànábí ọlọ́run wọn ò lè gbà mọ́ ah, àwọn èèyàn tó wà ní àìsí àìsí ìgbà àwọn ìjọsẹ̀ yìí ti ti máa ń sí. Lẹ́yìn ìgbà bá ti kéde ẹgbẹ́ ìgbẹ̀yìn fún lọ́gbẹ̀yìn wọn. Iṣẹ́ ọ̀gbọ́n ní nínú. Sọ ayà ní ìlú nǹkan méjì ló mú wa, àtàrí wọn ní fẹ́. Sọ alákọ̀ọ́kọ́ ó kéde pé àwọn méjì gbà fún lóhùn àwọn tó ní ní pé kí wọn. Ìlú ni wọ́n mọ̀ ẹgbẹ́ fún wọn bá rí ìrìn náà tó gbà ní àwọn. Àwọn tí wọ́n ti gbà àwọn ẹwọ́ ilé ní ọ̀rọ̀. Sọ àríṣà Adájọ́ Àbàdí àwọn ẹ̀rọ àti bí Abịa bụkwa ndị abịa shakọwa Samaria. So, ndị mmadụ ebe iwu ọnụ aha wata yawa ma. Tulu ne aya ta ba wata nọ. So, ne saba na rakiya kaza, wani mai damu. a ga awon nan su. Dan ya zo kamar tafsiru da gaban ruwa da yawa da yawa. Sai da ne yawa. Ba in da. na wọ́n jẹ́ wọ́n ti bàrẹ̀ ẹ̀dí ní ọwọ́ àrẹ ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون Ọlọ́run bá wá ń sọ fún Ọlọ́run ní wá sí láti ìfọ̀rẹ̀. Tọ́lọ, ọlọ́wọ́ ló mú ọ̀yà sọ fún ọjọ́ abẹ́ ìrọ̀lọ́kùnrin ọ̀rẹ́ ìlú. Sọ fún ojú àti síngúlà àti túnra ní ìdúró jẹ́ àṣọ nígbóla àjọ fúlùkù rúra náà tó jẹ́ kí yọ fúlùkù ṣùgbọ́n àbá fẹ́ kí ni ọgbà àbá rẹ̀ fẹ́ mú fúlọ́ọ̀nù ní ìgbẹ́ ti ẹgbẹ́ ní kóta àwọn ọkùnrin tó ń tọ́pọ̀ rárá ẹ̀yọ kan péré onáàrin kí ni ọ̀rọ̀ náà ni wọ́n ní kó ọlọ́ni sọpọ̀ ojú omi Bí ààrin mi náà wà wà ayé náà. Sọ wọ́n ti náà ọlọ́run kò wá sí ìgbà tí ó máa rìn lórí omi tí ó máa jẹ́ kí lọ àlùfóòsì lọ nǹkan tí ó máa jẹ́ àlùfóòsì. ọkọ̀jú ni oṣù wa ti fún ọ̀tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ báwọn àpá àti sọ wọ́n nínú àrùn ọkọ̀ ní nínú ọkọ̀ ojú àwọn àpá àti sọ bẹ́ẹ̀. ìgbésọ́ kò ojú omi ti wà bí fọ́ ọ̀tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wọ́n á ní ó ní wípé inú àdúgbò àgbẹ̀dá ń pè ní ní ọkọ̀ ojú omi tẹ́lẹ̀tẹ́lẹ̀ lò tó ẹ̀rọ ẹgbẹ́ ọmọ mi má jẹ́ àtọ̀gbọ́n tó wà bẹ́ẹ̀ ti ni wọ́n yàtọ̀ sí sí o ìlú ètò yẹ kó ti gbé jáde látara yẹn yọ máa jẹ́ wípé àbí ní ó ní ìgbàgbé pẹ̀lú pẹ̀lú tó wà ní bírèèdì àti ìjọba ìdọ̀yọ̀ mi. Ìjọba máa jẹ́ àìsàn àfi sí ọ àti wọ́n ti fi nǹkan rìn lórí omi náà tẹ́lẹ̀. Tó kílẹ̀ láì, wọ́n ti fi nǹkan rìn lórí omi sọ̀rọ̀. Ṣùgbọ́n bí ó fi ṣọkọ̀ ojú omi yẹn, kìí ṣe báwọn ti ń ṣe بأعيننا ووحينا Ọkùnjú orígbó ọjọ́ ìṣẹ́ ìlú tí ọ máa jẹ́ wípé ọkùnjú ìta ní kò sí, yọ máa jẹ́ pé pẹ̀lú ìrànlọ́wọ́ nínú ojú wa, ojú ọmọ ìgbàtí.

Òun náà ni jẹ́ ìpàlú pé àwọn aláàmà aláàmà dáàmà sọ̀rí ààyà fìlà. Àwọn aláàmà wà níbi ẹwà àwọn aláàmà Ọ̀rọ̀ bàbá mú lọ́pù ẹwà pẹ̀lú tí wọ́n láwọn ọdún láàrin. Gbogbo ọ̀rọ̀ bàbá mú tó tún fún ọ̀dún Lọ́dọ̀ ọlọ́run ọba nígbà ní ìlú ọlọ́run ọba ọlọ́run gbé eré ìjọba ká dúró ṣẹlẹ̀. Àbúrò rẹ̀ ṣẹlẹ̀ sí ìjọba kí ńlá kí lọ bí kí n ṣẹlẹ̀. Àwọn ìjọba ọ̀dọ̀ ọlọ́run àwọn ìjọba ṣẹlẹ̀ sí ìjọba. So, ọlọ́run ọba bá ń jẹ́ pé àbúrò ṣẹlẹ̀ sí ìjà ó wọ kiri a máa wò yóò máa já èèyàn ara ìyàwó. Lọ́jọ́ mú à tó bá sọ pé ojú omi kò lè máa kí látà àpé ifá wà kí ló máa ń gbọ́ ara. Ó ní lọ́run tó kó mi ẹgbẹ́ mi kó mi. Àárọ̀ kìlọ̀ ń dá níbi ọjọ́ ìbí fún ẹgbẹ́ mi fún ẹgbẹ́ mi wọn. Wọ́n kọjá lọ́rùn àgbẹ̀ ọmọ ojú omi ọdún ṣe wọ́n kọjá. Ṣùgbọ́n ọmọ àwọn alámọ̀dá wọn ò lè gbé ìmọ̀wó lè bàjẹ́ mú lè níbẹ̀ lára mú lè bàjẹ́. Tọ́lá bá ṣe ìbáṣọ áyínú ojú oṣù ìbáṣọ fún àwọn olùdókè àwọn afẹ́ àwọn ìgbàgbọ́dá gbọ́dọ̀ ní ìgbàgbọ́ gbọ́dọ̀ gbọ́dọ̀ ìṣúra ìjàmá ìṣúrájú tí ìfàṣìlẹ̀ àìní lè láàyè àìlẹ̀ ọ̀jọ̀. Agbọ́dọ̀ fi yẹ ìmọ̀lẹ̀ àgbọ̀dọ̀ sáré jẹ́ níbi ìyẹn ojú wa á lọ bí wò ó pé òfin ṣe direct wílẹ̀ lágbọ́dọ̀ fún lágbọ́dọ̀ fún ní indirect wílẹ̀ fún ìpìlẹ̀ tó ní indirect wílẹ̀. ayé ní òní ní jẹ́rẹ̀ àrẹ́sọ ní direct wílẹ̀ ní kí ni ó ìpìlẹ̀ wọn náà máa mú indirect wílẹ̀ wà náà máa mú kí wá èèyàn wá. wàá fà sọ fún wa wípé ọlọ́run ọba tó ra rẹ̀ ga ó ti bá ti ojú méjì fúnra rẹ̀ ojú méjì ọ̀sẹ̀ kùnà àwọn ọ̀gẹ́ jámù náà wà ní ìdí ìlú pé wọ́n ti máa ń lè sábẹ́ ààyè ní à. àwọn ọmọ ọmọ ìgbà ìgbà ọ̀rọ̀ ìwájú ọ̀rọ̀ yìí pé ọlọ́run bá ti ìgbàgbọ́ lọ lọ́sìn àbá fún ọ̀rọ̀ fún nígbà tó kárí àyè olùkọ́ làbí ayé ńlá ìjọba ọ̀tọ̀ọ̀tọ̀ ojú ọlọ́run lọ́jọ́ náà lọ́sìn àbá fún ọ̀rọ̀ So the eye is not. They have to know, you know, they are so officer. So what about the new and why about it? The Juribi Alina, the son of Omar, of Obey, you see now, the Alina, Allah, my God, the So, Omar Jamu, nígbà ọ̀rọ̀ Musa, Musa bí sọ̀rọ̀ àwọn àkàfin. ولكنت عليك ما أبدأ منه لأنه ما فهمت وما فهمت يفكر أمر من الحياة ومن تسمع عليه وقال بابا ومن تسمع mo fẹ́ kí wọ́n tọ́jú rẹ̀ wà lọ́rọ̀ gbà fẹ́ kí wọ́n tọ́jú àwọn ẹ̀yìn èyí ìwé tó ti tọ́jú ìlú tó ti jẹ́ ẹ̀jẹ̀. sọ ọlọ́run á ní ojú ní ojú ìwúrà ìjẹ́ náà olùsí ìwúrà ìjẹ́ náà. sọ ìbùkún sáà tó ìrìn àwọn ọmọ wọn sí òkú ìrọ̀ píkà Bí ààyè nìyà èyí ló máa ń ṣe àwọn olóṣèlú ìlú àwọn àkókò ìgbẹ́ ọgbọ́n àwọn ọmọ ìyá àti ìyá àti ìlẹ́gbẹ̀rẹ́ ayé tó ọ̀rẹ́ àwọn ọmọ ọmọdé ojú náà yìí àbúkọ àtàkùn ọkọ máa nígbà tí gàdá ìgbọ̀nà wa gàdá ní olójú kan ní ọ̀gbìn ìjọba bá bẹ́ àti ìgbàdùn ní ìgbọ̀nà olójú kan lórí mọ̀ pé ẹ̀rọ ọlọ́run ọwọ́ ọlọ́run ọba làyà fún ààrẹ ìpínlẹ̀ lọ á lẹ́yìn ìdábẹ̀ náà ọlọ́run ọba òbí lójú lọ òjòjú kan wà á ṣe ara mi yẹn nira ẹ mẹ́tọ́ láti ṣàtúnṣe lójú ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ìlú lójú kan ò rẹ̀ wọ́n fà lọ́wọ́ pé ìjọba pé kò rí ní gíná ọkùnrin ní ojú ti gíná ọ̀tún ojú òsì lónìí tọ́lọ́tara bẹ́ẹ̀ òun náà ní ìgbé àwọn àfáwọn sọ fún àti ojú ọlọ́run ọba yìí ojú lọ́jọ́ ń pé méjì ni agbọ́dọ̀ fi láti ó wá ní wọ́n ń jáwọ́ ìwà lẹ́yìn ọ̀kan lọ́dọ̀ láti lọ́wọ́ fún ìdí ayé nìyà ayé ní ọmọ tí gbúra náà lọ́jọ́ wa ti wọ́n lẹ́yìn ọ̀kan wípé káwọn ọ̀dọ́ pé olùdókòwò àti ọjọ́ ọlọ́run ọba dẹ̀ ní ọlọ́run ọba tó bá gbé ọlọ́run ọba yóò lọ́pẹ̀ ìtẹ̀ ní ó ọba tí ń gbọ́ ọba tí lè ní èyí rí ọlọ́run ọba jẹ́ bá mọ̀ sí ojú lòun ní ìṣúná tí ń gbọ́ àìsàfihàn tó lọ́nà ìgbà àdíjì ní ọ̀rọ̀ ìdáàbòbò lọ́sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìkàdà gbọ́dọ̀ ọ̀pọ̀ ní gbọ́dọ̀ jù dáadáa fún wa òun náà ní pé ọlọ́run àdébìsọ bá ní nígbà tí gbọ́ قل إن ربنا سميع بصير هذه كما تقول لي إن ربنا سميع فرجع بسير الله في الدنيا أنا ما ما ما أنا في المبان ولا ما ولا ترى بيت ولا ما ولا ما olùdíwèjì ojú ẹ wá ní ìṣẹ́jú ojú àwọn adájọ́ bèbè a ti pàṣẹ ọlọ́run àwọn àwọn àgbàgbé rírí rẹ̀ kèrè sí ààrẹ àti ìdíyàn àátà Ọ̀rọ̀ wọn sọ fún àkèrè wọ́n tún wọ́n fún ní kàndé ààrẹ náà wà wà ayé náà. Àwọn aláàbọ̀ ọmọ ọmọ ọdún náà wà ní ọjọ́

Wàlá tó kọ́ bẹ̀bẹ̀ ní ìpìlà tí iná bọ́lá Ìjọba ọmọ àwùjọ ní ìṣòro ní mo ká pé tàbí àárín. Ọmọ ní ilé ẹjọ́ ọ̀gá ló sọ pé mo bá ń bẹ̀rẹ̀ Nàìjíríà ọ̀gá ní àlejò ọ̀gá ti mọ̀. Onígbò ní ayé ẹ̀jẹ̀ ọ̀gá ti mọ̀. Bá mi nìbò. Tó Ìkọ́ ọ̀nà méjì lọ lè sọ, ọlọ́run, ọ̀yọ́ òṣèré, ṣàmà àwọn sẹ́fẹ́ fún orí mùsùlùmí. Àdúgbọ́ ọ̀nà ìyá yìí, ọ̀nà fún ti máa tẹ̀lé fún wa, ọ̀nà mẹ́sàn-án. Ọlọ́wọ́ ọjọ́ bí mo fi parí àjílọ́jọ́ wọn. Ìrìnlẹ̀ ọjọ́ ní gbogbo wọn Báwo agbóra bọ̀ ló jẹ̀ mọ́kúrá àgbóra bí mo wọ jẹ̀ nínú. Lọ́wọ́ bọ̀. Báwo àwọn àgbẹ̀ rẹ̀ yóò mú. Bọ́lá sọ̀rọ̀ bẹ́ẹ̀, ọlọ́run bá fi jẹ́ ìfẹ́ òun lówó kékeré wọn. Òun Èmi ń sọ̀kọ̀ ojú omi nítorí pé àwọn ẹgbẹ́ ojú omi nítorí àwọn ọmọbìnrin ní ìjọba máa fẹ́ ńlá. Ọkà pàgọ́dá láwọn láì sọ̀kọ̀ ojú omi o, ìwọ́ ọ̀rọ̀ máa ti máa ṣe Ọmọ wa sọ pé sábàbí ni wọ́n wà ní àwọn ìṣẹ̀ṣẹ̀ sábàbí. Ọlọ́pàá ti kọ́ wa ní pé sábàbí wà. Ó gbìyànjú, ọlọ́pàá ti ṣètò fún wọn tí wọ́n fi là ní wọ́n tàbí wọn òun náà wà ní tí ọlọ́run ọba òṣè nǹkan tó máa gbára fún wọn ó kọ ló jọ kò ní omi ó tún máa mú ó tún máa mú jọ kò Tọ́ọ̀rù ọlọ́ọ̀dá ọjọ́ bẹ̀rẹ̀ wọ́n ti gbé àwọn ọkọ̀ fún wọn. Ọba máa tún máa sọ̀rọ̀ ọjọ́ orí tó ń rọrùn pẹ̀lú àwọn kìfì yìí. Tọ́ọ̀rù. Àti bíbí ìyàlé ayé lápẹ̀lẹ́ lọ ọlọ́dúnjọ́ mi lẹ́sàn-án mi lọ́nà àtẹ́jẹ́ kìfì. Ìyàlé ayé ọlọ́dúnjọ́ náà bá mi. Oríṣi àwọn ìyá náà ìyàlé ayé mi. Lọ́nà ọ̀rẹ́ náà láti lè bá ti sí pápẹ́lẹ̀ ayé mi. Ọlọ́run wá tàbí ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منه منا فإنا نسخر منكم كما تسخرون Ọ̀rọ̀ ni ọwọ́ bẹ̀rẹ̀ ní ṣe ọkọ̀ ojú omi ọlọ́mọdé ọjọ́ àwọn àdàbí pé ní ìpínlẹ̀ wọ́n gbà ọ́rọ̀ lọ́dọ̀ àwọn ilé àwọn ábìkì kan. ọ̀kọ́lẹ̀ bí ìjọ ti pẹ̀lú pé bára káyìn náà tó wọ́n kàbí ti yẹ̀yẹ́ gbogbo àwọn yìí ti yẹ̀yẹ́ kan ní máa ń fẹ́ wọ́n ní àwọn ìwà wọn قال إن تسخروا منا Tásìkọ̀rọ̀ lè فإنا نسخر منكم كما تسخرون

Ìjọba ní ìjẹ́lì àwọn ọlọ́ọ̀lọ́kùnrin ló ń fi lọ. Ó yẹ pé kèrè ẹ́ sí ìjẹ́ ìjẹ́ ìjẹ́ wọ́n yẹ̀ rán ní ìrùnmọ́ sábà ìrùnmọ́ mẹ́rin. Ìrùnmọ́ sábà ní ọ̀rẹ́gbọ́n fún akáàmù wọlé ẹgbẹ́ lọ sí ìrẹ́ rẹ̀ ẹgbẹ́ fífún lọ́nà ta lórí jẹ́ owó kárí ẹgbẹ́ fífún lọ́nà ta èyí onílé lọ́nà Torí ọ̀dọ́ ọmọ ọdún wọn ní èyí, èyí ọ̀dọ́ ọmọ ọdún wọn. Ẹ̀kẹ́ ní àwọn ọmọ ọdún àwọn ọmọ ọdún ẹ̀rọ ìgbẹ́ ẹ̀yẹ́ ẹ̀rọ ìgbẹ́ ẹ̀yẹ́ Ìgbà máa ń bèèrè, ìwọ̀n wáyé. láti lè bá àtún lè mọ bí àwọn tí wọ́n jẹ́ àwọn ìfáàrù bí ìṣe tí wọ́n lè ní ọ wọ́n ti lágbára lọ wọ́n ti mọ̀ bọ́lá wọn ti mú àwọn ìjọpọ̀ ní ọjà ó sọ bẹ́ẹ̀ ó dẹ̀ ti ṣàlàyé fún wa wípé omi lọ́wọ́ olùpààyàn rẹ̀ wọ̀ omi ẹ̀rọ olùpààyàn rẹ̀ wọ̀ ó ṣàlàyé fún wọn ọkọ̀ ojú omi nìkan náà láwùjọ ní ẹ̀rọ dáàbò tí wọ́n ń takò ìlú omi rẹ̀ lọ́wọ́. Kílẹ̀ kí ló ṣe pé kí máa ń di kí ni màdó sọ́bọ̀ àwọn èèyàn tí wọ́n ń fi ṣe yẹ̀. Ẹlòmíì tó ń wo pé ọ̀nà ìlú ọmọ ìlú àmì ìdílọ́jọ́ àmì ọgbọ́n tẹ̀lé. Òun tún wo òkè kan bẹ́ẹ̀ òkè yẹn ń ga jù. Ìgbé kò pọ̀ sí ìlú ọjọ́ nínú ti rọ̀ ọ̀gbọ́n. Ìyẹn ò sí bẹ́ẹ̀ ni. Ìjọba nínú ti rọ̀ ọ̀gbọ́n bí ara ti Bẹ̀rẹ̀ àwọn bá fún kú tí wọ́n mú pé tó ẹ̀tọ́ káàmùkú tí ń wo kílò káàmùkú tí ń wo pé ibi tí òun àwọn parapamẹ́. Akẹ́lọ ọ̀gbẹ́ ìdílé ọba jẹjẹrẹ. Ẹ̀yọ̀ wo la fẹ́ gbà láti láti ìjọba aláti lè borí rẹ̀ láti wọ́n ju ẹkí ní solúṣà. Àwọn kan ti di ẹ̀rẹ̀, àwọn kan wọ́n ti di ẹ̀rẹ̀. Tó bá jẹ́ fẹ́ fẹ́ yẹ ìbòlárí ságbà ìbòlárí sálọ tó fi jẹ́ ní pé ìjọba òṣìṣẹ́ ìjọba ẹ̀kọ́ jẹ́ kù tó rẹ̀ ló fi jẹ́ pé tẹ̀lé dáwọn kèdè wọn ò ké káàfi gbà rárá àmì rírí ìjẹ́ fún wọn láti gbà tó ní àwọn ọ̀gbà àwọn àgbà àgbàdà olówó àwọn tó gbà jẹ́ ẹ̀rẹ́ àwọn òṣèré wọn ìgbìmọ̀ tó fẹ́ ìgbàgbà ọlọ́pù ó ní pé àwọn tí wọn lówó lọ́wọ́ kí àwọn wá fi jí ó máa yẹ ìgbà bá kù fún ìgbà bá lọ tó ìjẹ́ wa sí ìjọba omi ìṣẹ̀lẹ̀ kan. Náà lọ́dọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ láti kàǹtà nínú ara yìí ni àríkẹ́ náà ó máa fi ọlọ́run ọba tẹ̀lé ìṣúká lọ amọ̀wá ìṣúká lòlú sí amọ̀wá ìgbà ìṣúrí ìlú fún ìṣú. Sọ wọ́n tẹ̀ láti ọlọ́run ọba tẹ̀lé kó máa fi ọlọ́run ọba àtúrí àìgbẹ́ àwọn kèfèrí ẹjẹ́ àwọn èèyàn mú wá àìgbọ́nì tí ọmọ ní ìtọ́lọ́gbọ́n máa bọ́ọ̀lù sọ́nà tí ó sọ wà ìgbọ́n nípa ọmọ tí ilẹ̀ rẹ̀ pẹ̀lú ọkọ̀ ojú ojú wà ọlọ́run adáyẹ̀ ilé kèfèrè rẹ̀ fún mùsùlùmí ọdá ìyẹn wọ́n lẹ́bi ọ̀dá ẹ̀ wọ́n lè fún wa àwọn tó wà mú ẹ̀ ẹ̀ lọ́dọ́ lé nínú ìwọ̀n ọ̀dá ẹ̀ wọ́n lè fún wa táwọn ẹ̀ gbé ìwọ̀n wọn. sọ lọ́jọ́ gbàgbé nílẹ̀ àlùjàdọ́ ní ìdí ìfẹ́ àwọn sọ ìdí fún ṣe iṣẹ́ ìlẹ̀ àwọn náà wá gba ìlẹ̀. sọ àwọn iṣẹ́ iṣẹ́ rẹ̀ yẹn ọ̀dà àwọn olójú wa ọ̀dà àwọn àgbààgbà àwọn olówó àwọn ẹni ńlá àwọn ẹgbẹ́ pé àwọn tó ń ta ló máa fẹ́ràn rẹ̀. Bébè náà ni ẹ̀sọ́ láwọn ọmọ kọ ẹni wọ́n máa gbélé ní wọn, wọ́n máa ti jẹ̀bi ara wọn. Wáyà tó tẹ̀lé ọ̀dùbárí ọ̀bá mi sí àtúntò náà. Sọ á máa kọ̀ntínú tó bá tún ṣe yẹ̀yẹ́ nìyẹn, ọ̀rọ̀ àwọn gbogbo wọn náà. Tòjẹ́ kí inú àwùjọ máa gbé àwọn ẹ̀sìn náà kó ojú omi, omi tó lọ fẹ́ jáde níbi tí òfò tí kòkòrò fẹ́ jáde rẹ̀. Ayọ̀dúnmá ibi tí òfin pásítì tó ní ó jáde níbi dákẹ́ ìjọba tí wọ́n dáa ní ilẹ̀ ló ń gbóná ló láti ìyàwó ní kọ́kọ́ tó jáde. Òbí bẹ́ẹ̀ rẹ̀ lè kí tóbi ọ̀rọ̀ kó tó máa gbé ìgbà tó tó wọ́n lè tó tẹ́jà wọn náà lórí wọn gbé ojú wọn. Ọ̀dọ̀ ọba sí wọn. Rẹ̀ wọn kó bẹ́ẹ̀ wọn kó yébi tó yẹ. Òbó. Ó lọ́wọ́ kí wọ́n ti parí ìwé náà. Lọ́nà pẹ̀lú ìlú àtàwọn àyàwó وكل من ضل الجنون ما تعرفوا عن اليوم من المسلمين. نعم. نعم. شكرا الله إليك. Àwọn ṣàbá ní bẹ̀rẹ̀ ah. ká lọ́wọ́. Àwọn obìnrin kan bẹ̀rẹ̀ wọ̀rọ̀ iṣẹ́. Nọmba 2, nọmba 3, nọmba 4, nọmba 5, nọmba 6, nọmba 7. Ok. Nọmba 8. Ah, hi. Ìgbọ́n kí ló fẹ́ràn wọ́n bẹ̀rẹ̀ sí sí ìdájọ́ èèyàn gbọ́ ọmọ tó àtàbá ní èrò bí wọ́n ti ẹ̀yìn ìwòye bímọ ìwòye ìgbọ̀nsán òṣìṣẹ́ ìgbọ̀nsán. ó fẹ́ ṣe jù áhùn ó pọ̀ tó wá kó o ṣàjọ yẹn lẹ́yìn tó bá ti bá ti àwọn ìkáàrù bọ̀ lọ́wọ́ wa pé káàrù lọ́wọ́ lọ sí wọ́n á níbẹ̀ gbogbo wọn lọ́wọ́ wọ́n bẹ̀rẹ̀ pé ṣé ọlọ́run wo pé àníyàn ti fẹ́ torí ẹ̀sìn àdúrà yẹn tó tó débi àjọ àdúrà tó ló ti kọ́ lọ padà àbá sọ pé yóò padà tìjú tó àjọ àwọn padà yìí. Ìjọba tí jù. Títà bá tó wà láyé ó máa ń ràn bá òun lọ́wọ́ ọ̀kan lórí náà láti pàtàkì ọmọ dáadáa tó ti bí màmú rẹ̀. Ẹ̀yìn kò bí mo já ọjọ́ sí orí nínú kẹfí ìwọ̀n ti lọ ọmọ mọ́ Àwẹ́ àkàwà. No. Nínú ìsìláàmù àti ìtọ́jú ọmọ, ọgbà ọmọ tí yàn wà bí náà ó gba ọmọ ọjọ́ ojú ẹ̀kọ́ sí àti obìnrin rẹ̀. wọ́n máa lọ ẹ̀rọ fún orúkọ tí bàbá rẹ̀ jẹ́ orúkọ tí bàbá rẹ̀ jẹ́ lọ́dọ̀ sí. sọ ẹ̀gbọ́n àfún ní orúkọ ìfẹ́ ọ̀lẹ́kùnrin. láti ìdílé àti ìgbé ọmọ ẹ̀rọ ẹ̀rọ ìgbésẹ̀ tó ń bá ìlà ara. wọ́n á ní ìgbé gbogbo ẹ̀kọ́ fún wọn rẹ̀. ọmọ ẹ̀ka ní ẹ̀rọ ìgbésẹ̀ lọ fún ẹ̀rọ

wọ́n gbé àwọn àwọn ẹ̀ẹ́dẹ́ àwọn tí wọ́n fi wá lọ́wọ́ láti àwọn ẹ̀ẹ́dẹ́ wọn wọ́n náà lọ́wọ́ ṣe ń pé gbogbo àwọn ẹgbẹ́ kan tó lórí ọlọ́run òṣìṣọ́ àwọn àtúwọ́n wọlé àwọn tìfáàtọ̀ ọlọ́run àwọn àfọwọ́lọ́ ọlọ́run òṣìṣọ́ wà ló ti ṣàdúrà àti ìwà ilé rẹ̀ bẹ́ẹ̀ arákùnrin ní ìtọ́jú ìtọ́jú àwọn tó bá ń ṣàdúrà àwọn ṣàdúrà bàbá mi lọ́wọ́ lọ́sí dọ́kítà ṣe lórí ṣe ó ń kàkùrà ní ọ̀nà àwọn ọ̀nà láti láàrín òkè wà lóṣù kàkùrà wọn tó gbé ló gbàdúrà lọ gbogbo máa fi lè náà lórí ọjọ́ ọkùnrin ọmọ tàbíra òbí ní ọmọ ìlà àyẹ̀ tí wọ́n ti sá ní ìlà ìlọ lọ́jọ́ ń lójọ́ rẹ̀ ní ìtàdúrà ọ̀gbìn ọmọ wọn yẹn àwọn tí wọ́n ní ọba alágbára àwọn tí wọ́n tó Gbogbo ní wọ́n ti bọ́ máa yàn ọjọ́ ìlọ́gbìn ìwọ̀n náà lè bọ́ ní ìlú náà. Olóòjẹ́ kí ni ó yà á yà àwọn ọ̀rọ̀ àgbẹ̀ ìwọ̀n àti kámọ́sà. Ọ̀rọ̀ àgbẹ̀ máa ń jẹ́ òun sùn ìwọ̀n ọdún lé ẹgbẹ́ ẹgbẹ́. Ẹ̀rọ ti dùn àti àwọn àgbàkúrà ti di olùtàgbà mẹ́rin àwọn àgbàkúrà mi. Ìwọ̀n àgbàkúrà wọn ò ti wá, ó jẹ́ òkè lọ ní pé ìwọ̀n àwọn ọ̀rẹ́jọ́ wọn lẹ́tọ̀ọ́ ní pé àjọ olùtàkùtà tí ọ̀nà máa ọwọ́ àtàgbà àbò ètò ìrọ̀ àbò olùdókòwò lọ́wọ́ tẹ̀lé ìgbàgbà àìyẹn lọ́wọ́ olùdókòwò lọ́wọ́ tẹ̀lé ìgbàgbà àìyẹn. Náà ìbéèrè sí ọjọ́ ìgbẹ́ òun náà ti pé ká máa fi máìkì kí òun. Sọ máìkì ká máa jẹ́ ẹni tí ó fi kí òun àlejò náà ti ṣe wà náà wà bẹ̀rẹ̀ tó wá bẹ̀rẹ̀ pé inú mọ́sálásí gbogbo tó so pọ̀ mọ́ mọ́sálásí yẹn bàbá yẹn ńlá òun náà là wà òtẹ́jú ọmọ pé a ní ìlú mọ́sálásí la pè sábàjọ́ máa sílẹ̀ lọ lágbàdéjì gbogbo ẹ̀ lọ́sùn náà ó ń kú ìjọsìn kàdé ìrànlọ́ fún wọn ọ̀gbọ̀n pẹ̀sọ́ ọba ti tẹ́lẹ̀ fún òdúkú òdúkú òdúkú ní ọ kí ní àmà aláwọ̀ àwọn ọmọdéwọ̀ nígbà tí wọ́n ti ọmọ kún níbẹ̀ á fi ní jẹ́ máa kún níbẹ̀ ìgbọ́n ní ìgbọ́n ní kú ní mọ́tàlá tó ìgbọ́n jẹ́ pé ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ mọ́tàlá sí tó wà ní àtúwẹ́fẹ́ ọlọ́pẹ́ ìyá aláǹfà nínú lọ́dọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ mọ́tàlá sí abẹ́jọ́ àwọn obìnrin ọ máa gbó sí ibẹ̀ nítorí dókò káyè mọ́ nínú mọ́tàlá àwọn àtúwẹ́fẹ́ mọ́tàlá sí kò sí nínú owó òkú ní pé ara mọ́tàlá fọ́tí wọn láti sọ̀rọ̀ lọ sí oríṣi láti èyí tí lọ mọ́tàlá. náà tí wọ́n gbà náà wọ́n ní ìfẹ́ wọ́n ya kàábà sí lára tàbí kí wọ́n fẹ́ kàábà ètò ìsàlọ́jọ́ ìkan sí ọjọ́ ìkan sí ní àbí kí wọ́n wọ́n ti wọ́n ya kàábà sí àwọn ọ̀dọ́ ọmọ kàkọ́ ní orí àyè wọ́n ti fún wọ́n kẹ́kẹ́ àwòrán tí wọ́n ti fi ṣe kábàtọ̀ wà níta àwọn ẹ̀yà náà. ṣe sọ pé àwọn lórí lórí bá wọ́n níta bá mi ní lórí ara àwọn àbábọ̀ tó lórí lórí wọn náà. wọ́n náà sọ pé àwọn ìṣẹ́ náà ti ṣe ìṣẹ́ ìṣẹ́ wọ́n náà sọ pé sọ̀rọ̀ nígbà tó kúrò ẹ̀kọ́ tó àdúgbò pé ìṣẹ́ wa kọ́ máa ń lè yẹ ìlú láàbì. ṣé wọ́n gbà náà wọ́n bẹ̀ nípa ìgbàgbá tó lè títírì nípa títírì làkàtúntì títírì Presidente Bandeira hoje da parte pública de mim. Eu não olho a não tem reunião de hoje por Então, a que eu vou fazer, eu a sua o que eu sei, da que eu me o que eu o que eu Então, eu digo, òun ni ó jẹ́ dàgbà méjì ẹnìkan ọwọ́ ayọ kọ́ọ̀pù méjìlá kọ́ọ̀pù méjìlá ẹ àwọn àtàgbà ìpè kọ́dà oyin ha fún èèyàn mẹ́fà ọkùnrin kọ́ọ̀pù méjì méjì méjì méjì orí àfihàn ìgbà mẹ́fà kọ́ọ̀pù méjìlá ló yọ o èèyàn gba kọ́ọ̀pù méjì èèyàn gba kọ́ọ̀pù méjì èèyàn gba kọ́ọ̀pù méjì lọ́wọ́ àwọn ọmọ ó dàbí pé pẹ̀lú tó fi wá náà ní pé ó lè bá àkàn gbogbo àwọn tálákà yẹn. ẹ̀rọ àkẹ́kẹ́ lábẹ́ fún mi pé ìwọ tó wọ́n lé ń pé àkóráìtì kan olùgbogbo àwọn fámìlì rẹ ló bí ọkí ni ó gbàgbá tó lè fi tẹ̀lé ìgbẹ́ ìgbẹ́ bóyá ọkàn tí ọkàn àwọn ará ìṣòro yẹn pé ẹni àwọn ọmọ ìṣòro yẹn tó wọn àtàkẹ́lẹ́ ní ìṣẹ́lẹ̀ tó wà mọ̀ lẹ́nu ìṣẹ́lẹ̀ ògùn ẹ̀yà tó sára kàtà bá ń dá àwọn ọmọ ọmọ àdàkùn ògùn ẹ̀yà tó sára gbẹrẹ lọ́wọ́ ọlọ́mọ jẹ́ díẹ̀ àdúgbò nǹkan ti dàrẹ́ jẹ́ àtàwọn tó pọ̀ lórí sí ẹ̀dá mi jù náà ìkọ̀ọ̀bá ti fún ìrìn ẹ̀kọ́ bá ẹ̀yẹ̀ mẹ́ta ọba àgbẹ̀ fún ẹnìkan ìwọ̀n gbé Màkàkà lọ máa rí pé àwọn tálákà yẹn ó lè ní ohun ọ̀dọ́ ọ̀gbọ̀n tó lápọ̀ nípa àjọ dídá. Tó àjọ dídá ní ọ̀dọ̀ wá ní ní kò sí ìjọba ìpàkùn àjọ dídá. Àwọn tí bá jẹ wàhálà lórí ẹ̀ wọ́n lè gba owó àwọn Yorùbá náà wọ́n láti dénú ẹ̀ wọ́n lè àwọn ẹ̀dọ̀ owó òfin. Tọ̀gbọ́n ní ọ̀dọ́ fún bẹ́ẹ̀ ló jẹ́ àwọn ẹni tí wàhálà lórí owó yìí àwọn ẹni wọ́n ń gbà wọ́n lè gbogbo ẹ̀. Ọjọ́ ìbá ń gba owó lọ́wọ́ wọn, ìwọ̀lọ́pọ̀ wípé ẹgbẹ́ àgbèrè ọlọ́run owó ṣègbè ẹgbẹ́ àwọn àwọn ìdí ọ̀rọ̀ ìdí ọ̀rọ̀ mọ́bọ́lì. Ọ̀kẹ́ ìdí ọ̀rọ̀. Àwọn tí wọ́n ní tọ́rẹ̀ ló ti gbẹ̀rẹ̀ mọ́. Sọ ìdí ọba lè fi ní ìwọ́n ara ṣòro wọ́n ti gbọ́ ní lọ́yà àwọn. Ẹgbẹ́ ti kan bá ti fẹ́ gbà. Wọ́n sọ pé nínú owó tó fẹ́ gbà ẹ̀ fún àwọn ìjọ ọlẹ́ ìgbẹ́

ìjọba ẹ̀kọ́ jẹ̀gbọ́n yẹn nípa ó mèsì ẹ̀kọ́ bí òun àwọn ti máa ń Náà, fún ọgbà láàrín, wọ́n bẹ̀rẹ̀ nípa abẹ́láfún ẹ̀kọ́ nínú èyí ti ṣẹ̀dá àwọn nípa àwọn pẹ́ṣẹ̀ àbáyìí àwọn àtọ́kì pẹ́ sí ilé ọmọ àgbà wọn. Nígbà tí ọgbẹ́ olówó bá ọ́n ní ìdákanú ìdámẹ́ta tó gbẹ̀yìn lórí Ìwọ́n ni àwọn tó máa ti lóòrù, àwọn tó wà lọ́kàn, àwọn tó ń gbé ẹgbẹ́ máa tó bá lè káàkiri náà ni. Àwọn ìkàrà ọ̀hún jẹ. Ọlọ́run ló sọ kalẹ̀ sí lọ́pọ̀, bẹ́ẹ̀ ló gbọ́ lórí ọdún pa nínú ẹgbẹ́. Ọbẹ̀yà, ọbẹ̀yà wà. Ọlọ́run ti láti kọ́ ní ìpamọ́, kí máa kára pẹ̀lú pẹ́lú kan. Mo wà ní ìbẹ̀rẹ̀ pé lọ́lẹ̀ láti kọ́ ní ẹgbẹ́ ọ̀kan ní ọ̀wá àpọ̀ tó kọ́ dà rárá ètò àwọn tẹ́tà náà máa ń dà rárá ọlọ́run lọ́mọ bílẹ̀ fi mọ́ bílẹ̀ fi sùn ó dẹ̀ mọ ìlú kí ní ó ìlú kọ́ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí bá bẹ̀rẹ̀ rọmọdọ́ọ̀nù jẹ́bí bẹ̀rẹ̀ kan bẹ̀rẹ̀ yàtọ̀ sí ara wọn àwọn àwọn ọ̀rọ̀ ọ̀la ní ogun ti fi wà lálẹ́ ti gbọ́ àwọn àti ni ó sẹ́ni tó wà ní tí wọ́n lè yọ sùn ní olóṣù wọn àwọn ti bẹ̀rẹ̀ ní olúwárí ẹjọ́ náà ìdájọ́ lóúnjọ ọ̀rẹ́ bí ti máa tó oríṣi kádà mọ lórí gbogbo tí lọ lágbàáyé pé a gbọ́dọ̀ mọ̀ pé ní nàìjíríà ìgbàsílẹ̀ láti lọ́mí tí wọ́n mẹ̀ sí ọlọ́run ló ti ṣàlàyé fún wọn ní bẹ́ẹ̀ láti ìfọ́ bí ní ìbẹ̀ akẹ́kọ̀ọ́ ni ní òdẹ̀rẹ̀ jẹ́ the same time tó wà òṣùpọ̀ sí kò jẹ́ the same time tó dáa lẹ́nu ọlọ́run

Ẹgbẹ́ ní ọmọ ìṣẹ̀lẹ̀ kárí ẹ̀tún ẹ̀rọ ìgbà pé ìjọ́ kíkọ́ tó ọba ti lè jẹ́ pé ọba yà fi ń jí lọ́wọ́. Gbogbo mẹ́wàá ẹ̀rọ yẹn, ó ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ láti ìkọ́jú. Ọ̀tà bíbù. Wọ́n náà wọ́n lọ́ọ́ ti lè bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ láti ìkọ́jú. Tọ́ ọba ti lè jẹ́ pé ìgbà tí ilẹ̀ ń tú gbogbo ọmọdé àti ìdílé ọ àgbọ́já ló fi yọ̀ lọ́dún tí ó fi ṣe báyà ó fi bá sí ní ohun àwọn èèyàn yóò olùgbàgbọ́ yóò sì wọ́n ti wá ohun ẹgbẹ́ náà wọ́n ní pé ẹgbẹ́ ọ̀sán lẹ́gbẹ̀ẹ́ ti bá ní sọ́kọ̀ọ́ ìgbé sáfọ̀rọ̀ wà ìyá sí ọkọ̀ ṣùgbọ́n ìtumọ̀ tó bá rẹ̀ sínú àti náà ní kí ni ó sáfọ̀rọ̀ àbíkẹ́ wọn sáfọ̀rọ̀ ọ̀rọ̀ nínú àwọn ìlànà sáfọ̀rọ̀ ọ̀hún kàlọ́tọ̀ ọ̀hún máa ń dínkù wábi àwọn agbèrè àwùjọ ìlànà ló ọkọ̀ ọ̀hún tó ń sáfọ̀rọ̀ wà rẹ̀ sí ọkọ̀ wọ́n máa jẹ́ kí ni òun jẹ́ nìkan á bí ọjọ́ ìjọba mi fẹ́ràn ló ń sọ Ìbéèrè kan ilé ti bá nílé náà, ẹgbẹ́ ìsìláàmù pẹ̀lú ní ìdáhùn pẹ̀lú àbá máa dábẹ̀rẹ̀ ní ẹ̀rẹ̀ tí wọ́n fẹ́ jù, ẹ̀rẹ̀ tí wọ́n fẹ́ jù wọ́n máa dábẹ̀rẹ̀ jù. Ẹ̀rẹ̀ tó ọ̀rọ̀ mi ní ìwọ̀n ní. Náà, ẹ̀rẹ̀ tó sákọ̀ọ́ òun àti kẹ́rọ̀ Ọ̀pọ̀lọpọ̀ ìgbìmọ̀ sáfọ̀ ẹgbẹ́ ìgbìmọ̀ fún ẹgbẹ́ ẹ̀rù ìrìnà ìnáwó pọ́ọ̀tẹ̀ ẹ̀kọ́ tẹ̀gbà. Pọ́ọ̀tẹ̀ náà sáfọ̀ ọ̀rọ̀ ní ìsúnmọ̀ ìrìnà pọ́ọ̀tẹ̀ ẹ̀kọ́ tẹ̀gbà. Òfurufú ègún ìrìnà ẹ̀gbà àwọn ìgbàgbà. Ìgbàgbà ti lọ ń gba ẹgbẹ́ ìgbìmọ̀ lọ gbajúmọ̀ sáfọ̀ ọ̀rọ̀ náà fún ẹgbẹ́ ìgbìmọ̀. Lọ́wọ́ Náà, wọ́n bẹ̀rẹ̀ nípa àdìgbọ́n sí wọ́n lọ́nà ìṣẹ́lẹ̀ àtọ̀ fún wa, ìtàwọn àfọ́ àṣọ, wọ́n náà lẹ́bí ẹ̀ sọ. Ọwọ́ ọ̀tún tàbípa inú tàbípa ọ̀pọ̀ ojú òkè orí rẹ̀. Ọwọ́ ọ̀tún tàbípa inú òkè orí ṣùgbọ́n ìrìnkè ń gbé ẹ̀rí ẹ̀ wá. Òbí ẹni tí wọ́n wá lórí ẹ̀sìn wípé ọwọ́ ọ̀dùn kájíkí ní ọ̀rùn dábùbọ̀dù ọwọ́ ọ̀dùn kájíkí ní ọ̀rùn káfọ ọwọ́ pa sọ́ọ̀kì tó ní ọ̀rùn ọ̀pá káwọ́ lè ní ọ̀rùn káfọ ọwọ́ pa sọ́ọ̀kì. Gbogbo kí lè jọba ní ṣùgbọ́n afẹ́ ọgbẹ́ kí ló súnmọ́ jù tó dáa jù abẹ́bẹ́ ìjọba Ọlọ́run ó ti méjèèjì. Tí òun ní ẹ̀kọ́ bí òrán ti lè lọ́rọ̀ náà sọ pé òòrùn ní òòrùn ní ọrọ̀. Tí wà sọ pé òòrùn mọ́ sí òòrùn. Wọ́n ò rẹ̀ sọ pé ó ti fọwọ́ pa ní. Ìjọba kan ní. Tọ́ fọwọ́ kan ní. Èyí tó lẹ́gbọ́n ti fọwọ́ pa ní. Tọ́ fọwọ́ pa sẹ́yìn ní rẹ̀ àríkẹ̀ náà. Tó fẹ́ ìjọba Ìgbà àbára yẹn lọ ìyàwó àpá. Sọ ọkọ ti pé ẹ bá wọn. Lọ́wọ́ bá àwọn àpá kan sọ wípé ẹsẹ̀ méjèèjì kó ló ṣe kí ni o tó wọ ṣọ́ọ̀ṣì. Ṣé ló bá yẹ kó bá fẹsẹ̀ kan tó tó wọ ṣọ́ọ̀ṣì tó wà fẹsẹ̀ àwọn àpá kan sọ kójọ́ ẹlọ́dún àwọn ìjọba mi ní òṣèré lọ́wọ́ mi pẹ̀lú ọ̀gá agbóhùn pé àpẹjọ ìtẹ̀sẹ̀ mo ti lẹ́jẹ́ ìdìbò bẹ̀ ní ìjọba tó lè bí

Nígbà mo fẹ́ kí sí ní ẹ̀sìn ní ìrẹ́ tó lọ́rọ̀ kan sí gbẹ̀gbẹ̀rẹ̀ àjẹ́ òkú rẹ̀ lórí jẹ́ ẹni òní ìjọba ti wọ́n wọ̀ kẹ́kọ̀ọ́ ara. Ìjọba ti jẹ́ bá ní kọ́ra àwọn àpá àwọn ọmọ máa fi gbé kí ní ìjọba ti ní ọ̀sùn náà. Ìjọba máa fi gbé ìkẹ́kẹ̀ẹ́ ara. Àwọn àpá àwọn àtá ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àpá àwọn àtá tó ọmọ dá àwọn ọmọ kí ní ìkẹ́kẹ̀ẹ́. Sọ̀rọ̀ gbogbo ẹ̀rọ bí àwọn ọ̀sẹ̀ ẹ̀yẹ́ mi ti lè fi àwọn káàkiri àná ó ti àkọ́kọ́ láwù àná kó tó ṣe kí ni o kó tó mọ tán tó jẹ́ pé mi ò lè tó bá wà lọ́wọ́ àdúgbò tán kò lè ṣe kí ni o kò lè ṣe mọ́ tẹ̀ ọ́ gbàgbá tó láwù àná àtọwọ́ wọ sọ́ọ̀tì pẹ̀lú ẹ̀ ẹ̀yìn ìbáàlú tó lè máa ṣe

sọ̀dà àbí àbójútó abọ́lá fi kí òun lọ́gbà mi tó bá kí ìrànlá kó tó ti dúró ẹni tó kẹlẹ̀ lè tẹ̀yẹ ẹni bí ìrànlá kí òun lọ́wọ́ lọ́wọ́ yóò máa sọ pé àkọ́kọ́ tó ti lẹ́yìn ìrànlá ọjọ́ tó kú padà orí ẹ̀gbẹ́ wọn. Wọ́n àwọn gẹ́gẹ́ lè máa dúró ọlọ́wọ́ yẹn ìdáná ìdáná gidi lọ àgbéyànjú. Ìgbé ìgbé ní sáàtù àti òṣèlú ìgbẹ́. Wọ́n jẹ́ alága òṣèlú lágbára nípò ní sáàtù àtàwọn. Wọ́n jẹ́ abala ìyáàna àgbègbè ní ìyáàna kò ní ẹni ti la dáàbò. Àwọn àjọpọ̀ lórí ọjọ́ ẹgbẹ́ ọjọ́ ilé ẹ̀mí wá nípa ìyáàdà ìjú ìrọ̀gbé wáyá lọ́gbà àjọ òfin kàábà tó jẹ ọ̀rọ̀ àti ní ẹ̀rọ ní gbogbo olóyẹ́gbà òfin kàábà tó jẹ ọ̀rọ̀ láti ẹ̀mí òfin. Àwọn ẹgbẹ́ gbà rẹ̀ owó ìbẹ̀rù ìyànà, ẹgbẹ́ láti tí mi ẹgbẹ́ òbẹ̀rù ìyànà lórí kábà mọ̀ lórí lórí ìrìnkẹ́ ààrùn ìgbẹ̀kẹ́ fáwà rí. Kò sí lẹ́gbẹ̀ẹ́ ní wọ́n bí ọmọ ẹgbẹ́ ìrìnkẹ́ àwọn àwọn àwọn ọmọ ẹ̀ kápọ̀ fún ọmọ ọmọ ìgbẹ̀rẹ̀. Tọ́ ìfọ́ kìí ṣe kábà gẹ́gẹ́ lórí. Kọ̀ ní àkábà ní ìjọ dáadáa sí ikú. Ẹbí

àti àti ìgbà ọkàn tó ń gbé.